الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أنا لفواكاكري بتاتي الدواء أكيوا كابو سوري التوائي توين فقه الإسلام التوكون التوكون تاتي ما أكبوا واسيوني يبيه لاتنو فضيلة الشيخ Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. ìwà Muhammad wà á lọ lè jíṣẹ́ fún gbogbo ayé àmì kan ni anábì ní bu'istu was-sa'atu kahatayn anábì náwó báyìí anábì ní wọ́n gbé mi dìde èmi àti. ìparí ayé ní wọ́n ṣe gbé mi dìde òun oyé káyọ̀ parẹ́ ló kù lẹ́yìn rẹ̀ ẹ wá wo ọdún tí wọ́n ti gbé ànábì dìde lọ́dọ̀ ọlọ́run ọba oyé ìparí ayé súnmọ́ nì ẹ mọjọ́ táyé ti ń bẹ̀ ni táyé ti ń bẹ̀ ọmọ alákọ̀ọ́kọ́ nìyẹn òun náà ni pé ìgbédìde gan pé agbé àmì kékeré nínú àwọn àmì pé ayé òní pẹ́ parẹ́ ẹlẹ́ẹ̀kejì wàfáàtúhù sallallahu alaihi wasallam ikú ànábì ànábì ni ọ̀dọ̀ sita bẹ́yìnà sáà máwùtì ànábì ni sallallahu alaihi wasallam ànábì ni nǹkan mẹ́fà ẹ̀ka sọ́wọ́ ẹ̀ka sọ́wọ́ tọ́jẹ́ pé yọ́ máa túmọ̀ pé ayé òní pẹ́ parẹ́ ànábì wa dárúkọ ní máwùtì ànábì ni ikú mi jẹ́ kan bẹ́ẹ̀ tí n bá ti kú ẹ múra ẹ tara sàṣà ẹ máa ṣe ìbádà ilẹ̀ ayé òní pẹ́ parẹ́ mọ́ ikú mi ó túmọ̀ pé ilẹ̀ ayé òní pẹ́ parẹ́ ẹlẹ́kẹta ń ṣe kọ́ kọlùkọ́mọ̀rì òṣùpá tó lílà sí méjì àwọn kèfèrí wọn làwọn onígbà nábì gbọ́ ó nígbà tó bá sọ fún òṣùpá tí ń bẹ lókè pípé kó kù sí méjì ẹwù nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ yẹn téèyàn bá jẹ́ ànábì ọlọ́run ọba yóò yíwọ́ wọ́n sì bí ànábì ànábì ní sẹ́gbà àbẹ́ẹ̀ nígbà sẹ́gbà sílámù àbẹ́ẹ̀ nígbà wọ́n làwọn gbà nígbà tí òṣùpá pé ìjọ kẹrìnlá tó mọ́lẹ̀ tó ti pé pérépéré anábìrì sì pè wọ́n pé gbogbo ẹ̀yin kèfèrí ẹ̀yin ọ̀nkù mi àti gbogbo ẹ̀yin ará maka ẹ̀ máa bọ̀ ṣẹ́gbà islam nítorí béèrè tí bá ṣe ṣẹ́gbà islam wọ́n làwọn gbà islam anábì bá ní ẹwọ òkè anábì ní bisimilá pẹ̀lú orúkọ ọlọ́run owó òṣùpá yìí pínsí méjì òṣùpá tóbi gan o kọjọba ṣe ń wo lọ́ọ̀kan yẹn o ó tóbi gan o ọ̀kan náà lọ́wọ́ gbogbo ayé o wọ́n máa pé kò sí ti ń bẹ lókè tí lọ́gbà àìmọye ti ń bẹ lókè tí lọ sí kíni tí lọ lè gbà ọba ìjábọ̀ ànábì wá ní ìwọ òṣùpá yìí ọ̀yà làásì méjì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba rẹ ó sì di ẹ̀ẹ́ ọ̀kan lọ báyìí ó dúró sí òkè ńlá kan ọ̀kan tún gba báyìí lọ òun náà dúró sí òkè ńlá kan wọ́n wá wo méjèèjì méjèèjì sì mọ́lẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run nígbà wọn rí tán ọlọ́mọṣẹ́ wa ní kèfèrí sọ ma pé ká lè sálọ̀ ọ̀la ká máa kírun lókun àmọ́ ẹni tọ́lọ́ bá ti kàkọ́ọ́lẹ̀ pé kò ní wà lè jẹ́nà kò sí wà sí tẹ́ẹ̀sì tó wúlò lẹ́sẹ̀ máa wà àfọ̀ níbi díà ibi súnà ti dé wọ́n sì tún jiyàn sọ́jà kẹ́ tó máa jiyàn ibi ọ̀rọ̀ súnà ti dé tá a ti tú gbogbo àṣírí pátápátá kò nǹkan kan tá mọ́ gbogbo ẹ̀ láti tú àmọ́gbà tó dé pé akọ ìmọ̀nà mọ́ wọn àtàwọn míì tí wọ́n ń tẹ̀lé wọn kò sí tẹ́lẹ̀ sọ wọ́n ní tẹ́sán bẹ́ẹ̀ náà ni àmàwọ̀ gbà àti rí i pé bẹ́ẹ̀ ni àmàwọ̀ ò ṣe kọ̀tán <laughs> àkọọ́lẹ̀ ni òun náà kì í sọ̀rọ̀ àkọọ́lẹ̀ ni sọ̀rọ̀ anábì ní sẹ́dí wá gbà wọ́n làwọn ò gbà anábì ní kí òṣùpá kọ́ padé padà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọ̀dẹ̀ tún fi yìí ọ̀dẹ̀ tún padé padà ó dúró sáyé rẹ̀ ànábì wa ní bóyá ní ṣe ti gbà kó jíṣẹ́ ọlọ́run ní mí ọlọ́run bá ní iqtarabati sa'a ọlọ́run bá ní àsìkò tílé ayé ọ̀parẹ́ ló súnmọ́ wọ́n shaqqal qamar ní sẹ́fẹ́ rí tí òṣùpá pín sí méjì òṣùpá tó pín sí méjì yẹn ẹ ìtumọ̀ ẹni pé ilé ayé ò ní pẹ́ parẹ́ wa in yaraw ayatan yuridu àwọn kèfèrí nígbà wọ́n rí àmì àmì ńlá wọ́n sì wá tún kẹ́yìn sọ́rọ̀ ọlọ́run wọ̀yẹ̀kúlù sẹ́hìrù mustamir wọ́n wá ń sọ fún àwọn èèyàn pé wọ́n pàṣẹ fóṣùpá lóòótọ́ òṣùpá sì wá pín sí méjì àmọ́ dá wa lójú pé oògùn ń bẹ lọ́wọ́ ẹ̀ sẹ́hìrù mustamir oògùn tí ń lò ní gbogbo ìgbà ni arákùnrin yẹn oògùn ń bẹ lọ́wọ́ ẹ̀ ìṣújú ló fáwọn sẹ́hìrù ló lò ìtàn ìgbìmọ̀ sẹ́hìrù ń gbà mí tọ́jú pé mọ́tò one million tí wọ́n bá fi nǹkan ra la tọ́ ma wo bí mọ́tò seven million tó kò lè tán ọba délé tó ma fi ó sọjà ra ẹ̀hẹ̀ sírù ni àwọn fóun jálà bí máa ń ṣe wọ́n dẹ̀ fóun náà five hundred thousand yóò fi jẹun yóò jẹun násìkùn yóò jẹun sírù sírù wà tọ́jú pé nǹkan ẹyọ kan èèyàn máa wo bí méjì nǹkan méjì èèyàn máa wo bí ẹyọ kan náà pè ní sírù tahayil àti wọ́n ní síhìrò ni wọ́n ní ogun ni níta fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé ọlọ́run bá ní èkìtà rọ̀bá tí ṣáà ọjọ́ àlèkè àmọ́ súnmọ́ pẹ̀lú òṣùpá tó pín sí méjì yẹn ọ̀la wọ́n láwọn scientists nígbà tí wọ́n lọ ní òṣùpá wọ́n ní àwọn padà rí i pé gbàtà wọn débẹ̀ àwọn rí ìlà kan ní ara òṣùpá tó ń túmọ̀ yìí pé wọ́n ti jọyìn rẹ̀ rí àwọn scientists ó kún táwọn òyìnbó mi fi gbà sílámù wípé àwọn rí traces ìlà yẹn ẹgbẹ́ nǹkan tí ó jọyìn papọ̀ èyàn sì rí tírísì díẹ̀ díẹ̀ wọ̀lẹ̀ ilmu indala nínú àwọn alamatu sa'a asugurọ òun náà ni zuhur khawarij òun náà ni àwọn ọ̀daràn tí wọ́n jáde àwọn ọ̀daràn tí wọ́n jáde lé olórí lérí al nínú àwọn jama ali náwà ali bùnà abi talib anabi ti sọ pé wọ́n padà wá gbẹ̀yìn ayé tí wọ́n bá sì ti dé ilé ayé òní pẹ́ mọ́ àwọn eléyìí wọ́n làwọn tẹ̀lé ali mọ́ àwọn tá a wí yìí ẹni bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá yàtọ̀ sẹ́bọ wọ́n máa pè ní kèfèrí wọ́n ní yóò ṣe wọ náà kò ní jáde mọ́ a ní wọ́n ní bẹ́ẹ̀ ní kò sẹ́bọ ńlá lọ́dọ̀ àwọn yóò wọ náà gbére wọ́n ní ali gan kèfèrí ni wọ́n ní kọ́dà Muawiya kèfèrí ni àwọn tá a wí yìí anabi wa sọ̀rọ̀ wọn sallallahu alaihi wasallam anabi ni yakhruju akhir az-zaman anabi ni wọ́n bọ̀ nígbẹ̀yìn ayé qawmun ahdathul asnan àwọn ọmọ kéékèèké sufa'ul ahlam àwọn agọ̀ àwọn ọmọ tí wọ́n sẹ́ àwọn ọmọ tí wọ́n ti gbó yaqra'una al-Qur'an Qur'an wọn dala wọn wọn pẹ̀lú tajwid la yujawizu taraqihim yaqulun yaquluna min qawli khayri al-bariyya gbogbo kùránì tí wọ́n ń kà kọ̀kọ́já ọkàn wọn tọ́sí ń fa àwọn kọ̀kọ́já abídégbòdì ọlọ́dọ̀ ọlọ́run wọ́n máa wá ka àdíyèsí yaquluna min qawli khayril bariyya ẹni tó lórí nínú àwọn ẹ̀dá ọlọ́run lànàbí wọ́n máa ka ọ̀rọ̀ rẹ̀ fáwọn yé wọ́n máa ka súnà yọ ha súnà yọ máa ka súnà kò ní sọ̀rọ̀ kan àfi kó mú kúrán wa ẹnu rẹ̀ wá dùn yóò sì má àdíyèsí wa yamurakuna mina dini kama yamuruku sahamu mina romiya anabi ni àwọn táwọn ń bẹ nígbẹ̀yìn ayé wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé wọ́n ti jáde kúrò nínú ẹ̀sìn nígbà tí abá ta ọfà tí ọ̀hún ọfà tó jáde kúrò nínú akọ rẹ̀ wọ́n dẹ̀ rò pé mùsùlùmí làwọn wípé àwọn ń sọ islam ẹ̀yẹ àwọn tá a wù yìí abúlábùnà abáṣe lọ lè bá wọn wípé ẹ dákun ẹ padà sínú ẹ̀sìn níta náà gbé kalẹ̀ kọ́ yìí ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n tí abúlábùnà abáṣe wí onígbà tó òun dí ọ̀dọ̀ wọn ó dí ọ̀dọ̀ wọn Allahu akbar ó lóun rí gbagba wájú wọn báyìí gbagba wájú wọn báyìí ọwọ́ adé pàádì bí erukun rànkúnmí ibi wọ́n fèrè kan lè ṣe ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún ni wọ́n àwọn díẹ̀ wọ́n padà tẹ̀lé abúlábùn abbas àwọn yòókù wọn yarí pé rọ o abúlábùn abbas ma bá tiẹ̀ lọ nítawọ̀ ma ṣe ni àwọn máa pa gbogbo àwọn eléré a máa dìde sáwọn eléré ibẹ̀ làwọn abbas sọ fún mi pé protest ṣe ń ṣe ni ẹ ẹ ń takò eléré ni ibà ti sọ tipẹ́tipẹ́ nígbà òdi ẹ̀ ń sàṣìṣe kálukú protest ìbàlújẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìdàlúrú ni wọ́n pè bẹ́ẹ̀ ìkírètì problem fáwọn ẹ̀dọ́ ọlọ́run ni wọ́n pè ní protest nígbà wá ṣẹlẹ̀ sẹ́mọ̀ pé nígbà ọ̀yá oyé gbogbo àná padà rí àbọ̀ rẹ̀ nígbà tí ń bọ̀ láti bágánsì àwọn bọ́ọ̀sì àwọn kíní mọ́tò táwọn máa ń gùn bí rt gbogbo ẹ ti dẹrú ìkọ̀kan bóyá ló dín ní twenty million naira ẹyẹ kọ̀kan àbí fifty million naira náà nígbà òun wá ń pa wá sí láàrin mọ́tò sí ìjọba ní ogun mọ́tò ní àbáwá àìpé rí àìpé rí ni bá wá pé sam ìta ní ń nàìjíríà ibú ìwọ́jọ́ lọ lè kó tó mú tèmi wá kọ́ kí ni wọ́n kí ni wọ́n pè wọ́n náà ó lè àbò ṣe kó ní ọyẹ kó pin kárí wọ́n náà ti kó tẹ̀yàn mẹ́ta kó tẹ̀yàn mẹ́rin ó lè wá ń pè àwọn nǹkan ní ó lè ọlọ́mọdé arírò ẹ̀ máa o ọlọ́mọdé arírò ẹ̀ máa o abdulhamid abbas ó nígbà tó ń wojú ẹnì kọ̀ọ̀kan Allahu akbar ọlọ́mọdé aṣọ ọmọ bí mọ́jọ́ mọ́ ń ṣe ẹ̀sìn gbà abdulhamid abbas nígbà tó wọn wojú ẹni kọ̀ọ̀kan àwọn kàwárìjì tó wọn wojú wọn ó wà dàgbà tí wọ́n kọlà òun wá súnmọ́ àwọn onípe wọn kọlà yìí pé ẹkún omi ojú tó gbóná tí máa ń bọ́lẹ̀ látara ipa àwọn bẹ̀rù ọlọ́run ọwọ́ la ìlà sí wọn ní ojú ọwọ́ la ẹgbàá tí wọ́n kọlà wọn ò sì kọlà síbẹ̀síbẹ̀ kí lóò anábì pè wọ́n anábì lọ́mọ ná ni wọn anábì ni wọn ti jáde inú ẹ̀sìn ẹni bá jáde inú ẹ̀sìn ibo ni ọwọ́ ànábì sàlàyé wọn ànábì ní tahkinu salatakum inda salatihim tó bá rí wọn bí wọ́n ṣe ń kírun ọwọ́ máa fojú yẹpẹrẹ ẹ̀rún títí ẹ̀ ipe èèyàn ní kírun báyìí lọ farabalẹ̀ báyìí yóò ka sóra yóò ka fatia yóò rúkú yóò ṣe sùjú yóò jòkó bí súnà báyìí nàbí ṣe jòkó gẹ́lẹ́ àmọ́dára ni. ọ̀sùn yá àmàkùn ilà sùn nìyí ànábì ní tọ́ fi ń gbà wẹ̀ yóò gbà wẹ̀ yóò máa rẹ tí lè sùn kò ní wò kú yóò gbà wẹ̀ dáadáa tí wọ́n máa wò pé irú àwẹ̀ ni wọ́n wá ń gbà. ìgbà àwọn eléyìí wọ́n ti kọjá wọ́n ti kọjá wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run àwọn tá a wí yìí ọlọ́run ọba aláà yóò ti gbà wọ́n lẹ́rú o wọ́n ti dájọ́ síwájú ọlọ́run yàmùrọ̀kú náà mìíràn dín ní kama yàmùrọ̀kú sáhàmù mìíràn rọ̀míyà anábì ní òun sí inú ẹ̀sìn sá ọlọ́run ti yọ wọn kó nu ẹ̀sìn ọlọ́run kan hàn wọ́n lé màní. ẹ dákun kéèyàn máa fáyà kó máa kàdísì kó sì máa kírun kó máa gbà wẹ̀ dáadáa bá a ṣe ní ó ṣe kó sì pokọ rẹ nínú àwọn tí yóò wọ àlìjánà níbẹ̀rẹ̀ nítorí pé àwọn kàwárìjì ayé pé wọ́n ní kèfèrí ayé pé wọ́n ní kíni kèfèrí ọmọ àtàlà máa ń ṣe kíni ìlà máa ń pè wọ́n tó fi jẹ́ pé gbogbo àwọn àwọn ará eh, eh, masari àwọn ikhwan ayé pé wọ́n kèfèrí àfẹ̀yí tó bá wù wá kèfèrí wọ́n practice ọmọ àtàdé gbogbo afẹ́ gbàjọba nì èèyàn practice kíni ọmọ àta ó kírun lẹ́yìn wọn ẹ ó lè kírun lẹ́yìn wọn nítorí pé àbá kúfùrù ní ọwọ́ wọn ká máa tún máa máa bá wọn lò bígbà tá à ń bá kèfèrí lò eléyìí náà àwọn náà tún bọ́ sínú lórí àwọn kàwárìjì tọ́lá àwọn kàwárìjì àwọn tí ì ṣe kèfèrí wọ́n máa ń pè ní kèfèrí àfi kí gbogbo akálẹ̀ kéwu gidi kọ́ pàdé baba daniel kò ti salamu alaykum kó o ti kọ́ pàdé ìkọ́wá ní kọ́ pẹ̀yìndà wọ́n ní kí ló dé wọ́n ní láyé sọ́lámù àlẹ́ yìí àyè sálámà sí ìsàlẹ̀kí tó mú fọlá tó sọ́lẹ̀mù àlèyé bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ mọ́sàlámù mọ́ ní ọ̀n àfọ́ àtọ́sọ̀ yẹn ọ̀sọ̀ ọlápọ̀ ara rẹ̀ ni ànábì kó ṣe kí ni ànábì kó sọ yẹn. ẹ má jáde àṣẹ ètò ẹsẹ má jáde àṣejù káṣí má dákẹ́ lérí ara wa ká má wa sákèsí ọlọ́run kọ́ má dá sàtúnṣe gbogbo wa o ọlọ́ agbára ọlọ́run ọba wa ọ̀rọ̀ yẹn odidi tọ́pìkì ńlá kan ọlọ́run ìwọlá àánú ẹ̀ kọ́lọ́run ìṣàánú wa nínú àwọn àlàmátù sáà nínú àwọn àmì tí ànábì júwe fún wa tó jẹ́ àmì ìgbẹ̀yìn ìgbà òun náà ni mọ̀jíù zaman yusufu rọ́júlù mọ́mìnà wọ̀yúmùsì káfíra ìgbà ayé kan ó dé àti ìgbì ayé yóò máa gbé àwọn èèyàn kó nu ẹ̀sìn ànábì ní àwọn èèyàn wọn ó jí ní mùsùlùmí ìgbà tó bá ti dọwọ́ rọ̀lẹ́ wọ́n ti pọ́kọ ẹ̀rẹ́ nínú islam ó ti di kèfèrí àmì ńgbà míì ọwọ́ rọ̀lẹ́ báyìí yóò máa jẹ́ muslim títà ìkí magrib ìgbà tí ilé ọba fi máa ń jọ́ kejì ó ti di káfíìrì látara wàhálà afẹ́dà afẹ́dà afẹ́ní afẹ́ní àwọn èèyàn ń sóògùn fa bá a ṣe ń wọ àwọn èèyàn tán sojú fúru yẹn àwọn èèyàn ń sànkán o àwọn èèyàn wọlé olówó ológun wọn wọlé aláwo wọn wọlé adáfá àwọn aláàjì yìí wọn lọ lè gbébọ wọn tẹ fá wọn dáfá o ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí táwọn gbé mùsùlùmí yẹ ẹlòmíràn kan máa wọṣọ mùsùlùmí ẹ mà pé wọ́n ti pókò rẹ nínú ìsìláàmù ẹnu pé ẹni tó bá ká má di ẹbọ tí ó sì sọ fún ọ pé òun ṣẹbọ má dìkláàrì àṣẹ káfẹ àwọn ọmọ kèfèrí pẹ̀lú nǹkan méjì inú kọ sọ fún rẹ wípé àwa ń tafá àwa ń tẹfá àwa sì ń gbé ẹbọ <laughs> òun ló pẹ̀lẹ́ ní kèfèrí àbí ìwọ náà wọn pè ní kèfèrí àbí kọ bá ti ń ṣe báyìí tọba bá ti ń ṣe òun yìí ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ pè ní kèfèrí òní ti pò òun gangan kèfèrí ó dìgbà tó bá sọ fún pé tí ń ṣe yẹn ìmọ̀ ń sọ yẹn di kèfèrí tọ́ba wa ní táwọn ọmọ ṣe lọ nìyẹn ó sì wá dìkláàrẹ̀ pé kèfèrí ni àwọn èèyàn wọ́n máa wọnú ẹbọ wọ́n máa wọnú kèfèrí láàárọ̀ láàárọ̀ nírọ̀lẹ́ nírọ̀lẹ́ anábì ní báàdì bìlà àmàlì fìtànà kàkẹ́tà ìlẹ́lì muslim yusufu rọ́jùlù mọ́mìnà wọ̀yúmsì káfíra ويمسي مؤمنا ويسبه كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا ànábì ní ẹ tètè máa ṣiṣẹ́ rẹ o ẹ máa ṣiṣẹ́ rẹ o torí pé àwọn wàhálà wọn padà ṣẹlẹ̀ ní ayé òkùnkùn ni wọn wá jẹ tẹnìkan kan ò ní rẹ́nìkan mọ́ téèyàn ò ní fẹ́ gbẹ́sìn ẹ̀yẹ mọ́ gbogbo kan dàrú mọ́ yàn lọ́wọ́ àwọn fìtínà yẹn ọ̀rọ̀ ìsún sì dàrú mọ́ yàn lọ́wọ́ nígbà tí bọ́lọ́dà bá ń pè é pé sàmà lẹ́kùn sáà ẹ ìyá ìyàwó mi ló gbé kinní kan wá ó ní kinní yẹn pé kò sí ẹ̀jẹ̀ ẹran bẹ̀ kò sí ẹ̀jẹ̀ èèyàn bẹ̀ pé ewé lásán nìkan ni wọ́n fi ṣe wọ́n ní tàbá fi ń fọwọ́ pé a máa ta ẹ̀yìn já lè lò ó broda sẹ́mi pé ilẹ̀ ti súnmọ́ lọ́wọ́ nìyẹn òkùnkùn ti ṣe kí ni ìṣòro àti problem ó ti dọ̀rọ̀ rúmọ lọ́wọ́ àfọ́n ọmọ ya ìta ń sọ yìí nǹkan lánìbá tọ́ba rẹ lómi ìta jama yóò ní ẹ̀dẹ́kùn gbogbo tẹ́ bá rí ẹ sábà ń wá àmọ̀túbá abẹ́ni tí wọ́n máa tẹ́ ẹ̀ bá ti sìn ṣáájú rẹ̀ àwọn èèyàn fà lọ ibi ìbẹ́ bá ti sìn ìwádìí bímọ tán ibó tuba ibi ìbá ti lówó tán ibó tuba àbáfà kan náà kí n sọ lẹ́kọ̀ọ́ tẹ́yìn náà gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ bá ń wo owó gidi èèyàn kọ́ kẹ́yìn sọ́lọ́ ńnà bẹ́ẹ̀ bá rówó tán ní ọ̀sẹ̀ wá kọjú sọ́lọ́ àwọn tí wọ́n fà yàn lọ lókùnkùn nìyẹn ó dọ̀rọ̀ rúmọ̀ yàn lọ́wọ́ nígbà tó bá ti rówó bìbàjẹ́ ó sì ná síbi dáadáa ẹ̀dá kùnrin tó fi tọ̀ tábà ó ti tábà jẹ̀mọ́ ìtọ̀ kọ̀mọ́ náà ni ìdọ̀tí náà ni orówó nídìí ẹsẹ̀ ọwọ́ ni ọ̀fẹ́ máa ná mọ́sálásí òun fi tọ́ ni ẹni wá ní ti tọ́ tábà sáàkọ́ mọ́ inna la tayyibu la yaqbalu illa tayyiba ẹ̀yọ́ máa yá mi ànábì wá sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ sọ́la ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀yà yusufu rajul mu'mina yóò jí ní mu'mini wà yumsi kafira ìgbàdá wà fi dọwọ́ rọ̀ lẹ́ wọ́n ti mú un lọ lé babaláwo yóò ti di kèfèrí àbọ̀ ọ̀dà fún jálàbí wẹ̀yọ́ mùsùlùmí mọ́mìnà nígbà míì ẹ̀ẹ́dọ̀ kálá sáré tán ẹ̀ẹ́rì pé kátó kí mọ́gìrìbì ọlọ́ọ̀nìkan ní ń pè wọ́n yóò sùdù káfíra gbọ́dọ̀ wà fi dàsúbàjọ́ kejì òru ni wọ́n jí lọ òru ni wọ́n ṣe kínni ni wọ́n lọ láàrin kílò tó má oyè ẹ̀ẹ́kànjẹ tòun sáfù wájú ni wọ́n ti kókó ẹ̀rẹ́ ní Islam yẹ̀bí wọ́n ahaduhum dinahu bi arọ́dì mina dúnìyà àníbi ní ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ta ọ̀run wọn wọ́n máa fi ra yé ayé tí ó tán abẹ́lọ́hún ìmánì wa kọ́lọ́mọdé ọba jẹ́ òun tẹ́bá wo àsìkò táwọn lọ́wọ́ ìyá rí i pé àwọn tí wọ́n tò sí ẹ̀yìn èso wọ́n pọ̀ ju àwa tá a tò síwájú ọlọ́run lọ àbí ẹ̀kọ́ ibi ogun owó dà àbí ọ̀dà ẹ̀yà ká máa dìbò àwọn owó ní òrérò àwọn ológun owó ní òrérò náà tí wọ́n bá ní jálàbídà àbí ọ̀dà gbogbo àwọn àfà àwọn mẹ́ nínú ọgọ́rùn-ún pé àfáà mẹ́wàá ní ó gbé ìdálàbí ọ̀dá ọgọ́rùn mẹ́sàn tó kù àbí náìtì tó kù kí ni wọ́n wí wọ́n ní ìdálàbí da kọ́dà nábì gan ṣe pẹ̀lú àwọn sàábà ọ̀kan ọ̀daràn kan jẹ́ ó ní ó ní àwọn sàábà lè ṣàdúrà fọ́ba kan tí kòkòrò olóró san ànábì wa ànábì wa sọ pé ó da nítorí pé wọ́n gbẹran lọ́wọ́ ọba yẹn gbẹran lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì gbẹran dé ànábì ní ká wọ́n ní ìwọ náà kọ́ ìgbẹ̀yìn ayé ló ṣe kíni ló ti súnmọ́ ìgbẹ̀yìn ayé yorùbá súnmọ́ kọ́ ọmọ pàdébè ló ń jálàbì ọmọ náà ń pè jálàbì ńlẹ̀ yorùbá ni àwọn abọ̀rìṣà àwọn ológun ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn awòsùn sọ̀kan àwọn òkúrọ́ àwọn dàjáàlì àwọn adalérú abalẹ́jẹ́ àwọn ọ̀daràn àwọn afẹ́nú kan báyìí ròyìn ànábì sàṣàlà nígbà tó gbé wà dédé pé òpin ayé ní sekínì ọ̀rọ̀ tó sọ jáde lásán gan ti kókò ẹ̀rẹ́ ní Islam kéèyàn máa fi Jala bí ròyìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ amójútó yìí má ní wa o bọ́bá rí ọ ọ lálàáfíà o bọ́bá ti kó pé kọ̀ sálàáfíà máa sọ fọ́lọ́nkọ́lọ́n pè ọ sọ́dọ̀ èyí tó fi wá ṣẹbọ sọ fọ́lọ́nkọ́lọ́n máa mú ọ wá sọ́dọ̀ rẹ̀ kó lè sinmi lọ́dọ̀ rẹ̀ ó lè sinmi pẹ̀lú àwọn ànábì ọlọ́run nítorí pé bọ́bá ìtarabọ̀ ń tánikọ̀ wá tarabọ̀ yẹn tó bá padà wá kú padà kó kú sínú mọ́tò nígbà tó ń lọ láì tí débẹ̀ wọ́n ti pókò ẹ̀rẹ́ nísìlá torí nàmàlẹ̀ àmàlù bí nìyà àníyàn tó dà láti ilé náà wọ́n fi dẹ ọlẹ́jọ́ kátó wá pé ọwá dọ̀hún olókè níhùn tán lọ́ba dákẹ́ imani kàmájọ ọbọ o imani bọ́ gan àpẹẹrẹ ẹgbẹ̀yìn ìgbà ni nínú àwọn alamatu asaa asogorọ tamanni almout òun náà ni pé kí wàhálà ò délé ayé débi pé káwọn èèyàn máa rí sàárè kí wọ́n sì máa rò lẹ́bi wọn pé ìbájá àwọn làwọn bá wà nù sàárè yìí bá ṣe dá tọrọ bá dàrú tán lọ́wọ́ gbẹ̀yìn ayé ọlọ́run da àwọn ọ̀rọ̀ rúmọ̀yàn lọ́wọ́ ẹni bá ní sùúrù nìkan òní ọ̀la sẹ́rí ilé ayé tá ń lò lọ́wọ́ yìí ẹja ẹja lọ lè gbàgbọ́ yẹ ọmọ tí wọ́n ń pè ní ìgbádùn ilé ayé òun náà ni pé kó máa jẹun níbi halal kó sì máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run kó sì máa kírun kó wá ṣèfaradà lérí àdánwò ayé tọ́lọ́wọ́n fi kàn ọ́ tọ́lọ́wọ́n dàn wò lẹ́yìn náà kó máa wá ṣàdúrà kó máa wá bí ọlọ́run kó fẹ́rí jìn ọ́ nǹkan ọmọ wa ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run tó bá sì ti yá kọ́ ọmọ lọ sàárè ìtàpàrà rẹ̀ ọba ti gbé mọ́dáwọ́lé o ìtàpàrà rẹ̀ ọba ti gbé mọ́dáwọ́lé o torí pé ilé ayé sùn ọ wọ́n ní tó bá dìgbẹ̀yìn ayé ayé ò ti sún kálukú débi pé àdébí sọ̀rọ̀ sọ́la ó ní látàkó musa ànábì ní ayé ò parí àtà yàmúrù rọ́jùlù bí kọ́bùrù rọ́jùlù ó dìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àbí ọmọ èèyàn bíkọ́bì rọ́jì tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè ọmọ ìyá rẹ̀ kan fàyàkúrù léètà ní makana ayé ò ti sùn débi pé yọmọ wa máa sọ pé áà ah, ah. ìbáṣì jẹ́mi ni wọ́n bò mọ́lẹ̀ báyìí sí ìbáṣì wàá dáa ju wàhálà tí ìran yìí lọ. wọ́n dìgbẹ̀ yẹn ayé ilé ayé ò ti sùn kálukú náà kọ́lọ́hún tó parẹ́ tó fi di pé èèyàn kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè yóò sì máa wò pé àfi táàrẹ̀ bá dé táàrẹ̀ náà lágbára ọwọ́ abéèrè pé tọ́lọ̀ bá rí pé kọ́ ọ máa bọ̀ lọ́dà kọ́ pa ọ́ tọ́ bá rí pé kọ́ ọ máa bẹ àlàáfíà tó kù kọ́lọ̀ fẹ̀mí rẹ̀ lẹ̀ bákan méjì ló ṣe kí ni ìlọ́sọ àmọ́ kéèyàn kàn ní ọlọ́run pa mí èèwọ̀ ni. من علامات الساعة الصغرى استيلال الحرة والحريرة والخمرة والمعازفة أما كما يدعي نتمو كاي إن كان أرامني àmọ́ yóò wá di yóò wá dà gẹ́gẹ́ bí ìgbà tí ọlọ́run ò ṣe ní haram nítorí pé gbogbo èèyàn ni wọ́n máa ṣe kódà àwọn tí wọ́n ń pera wọn láàfa àwọn náà máa ṣe kí ni wọ́n máa ṣe yóò wá gbajúmọ̀ débi pé ẹ á wà á rò pé ọlọ́run ò ṣe ní haram ni ẹ̀yọ́ màá yá mi ànábì nílẹ̀ yẹkùn nánà min ummati aqwamu àwọn àjọ kan bọ̀ nínú àwọn àjọ mi yastahiluna al-hira nígbẹ̀yìn ayé wọ́n máa ń ṣe hira al wọ́n máa ṣe é ní halal haram sí ni kí náà gbé ní alihira òun náà ni kéèyàn máa ta abẹ́rẹ́ lóbìnrin kóbìnrin máa ta abẹ́rẹ́ kọjá pé kò ní ṣọ́ọ̀bù kò ní tínta kò ní bísíǹsì kankan abẹ́rẹ́ náà ni bísíǹsì ẹ̀ ká máa bá a sùn kó máa gbowó kó sì máa kọ́lé kó máa ra lẹ̀ àdẹ́bìnrin ayé yóò gbajúmọ̀ débi pé ẹ rò pé halal yóò ní ebú òun lòun ni abẹ́ òun òun ò bá tèèyàn jẹ́ òun ò gbowó lówó ẹni ìwọ̀n ta abẹ́ òun òun dẹ̀ ní abẹ́ òun ìtumọ̀ ní pé sìnà gbajúmọ̀ àlìhírà ẹnìkan ò ní kàṣí kankan mọ́ ọmọ yóò máa yàlè àlè ó sì máa kọ́ ilé fún ìyá ẹ̀ yóò máa kọ́lé fún ìyá obìnrin yẹn yóò máa gba ṣọ́ọ̀bù fún yóò máa ra provision fún yóò sì máa gba ìyá yẹn ní mọ̀ sábúrú àpẹẹrẹ ìgbẹ̀yìn gbani wàlìhàríra lẹ́yìn náà aṣọ hàríri àwọn èèyàn máa wọ̀ yọ́ máa wọ̀ wọ́n wọ̀ àwọn ilẹ̀ lárúbá káàkiri ẹ̀rẹ́ àwọn aṣọ mi tí ọmọ ẹ́ ẹ̀rọ lọ́mọ yẹn wọ́n ra sọlé àwọn aṣọ hàrí títàlíkà ó rí tí ọmọ ronú ipe aṣọ tó wọ̀ ni bẹ́ẹ̀ bá rí owó tán fi rà èèyàn ṣe fàdé sàn lé yọkọ̀ kọ̀lẹ́kọ́mùrọ̀ ànábì ni wọ́n ti gbajúmọ̀ yọ́ adá ibi gbà tọ́lọ́hún ṣe sọ̀rọ̀ rẹ̀ nìkura ẹ wo gbogbo síríìtì yín jaba ẹ wo gbogbo àdúgbò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi nìlé nìga bísíǹsì tó náà ń ronú pé òun fẹ́ ṣe ń sìn pé òun fẹ́ sílẹ̀ ọtí alájì alájà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ma'asif ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé tọ́ba dìgbẹ̀yìn ayé ma'asif ọ̀pọ̀ kínápé ní ma'asif òun náà ni àwọn èròjà ìkọrin ẹgbọ́ èròjà ìkọrin musical instruments oríṣiríṣi ni wọ́n gbé jáde téèyàn gbọ́ tí ó tún wẹ̀yìn pé kí ní dún bẹ̀ téèyàn dùn ó tí ò ní lè lọ́mọ tí ó mú mọ́lẹ̀ ohun èso ni ànábì tó bá dìgbẹ̀yìn ayé mísíkì wọ́n pọ̀ gan-an níjọ́ wò làwọn ajídà gbọ́ mísíkì jàmá kẹ́nìkan sọ pé òun gbọ́ mísíkì lẹ́nì kẹ́nìkan parọ́ ẹ̀gbọ́n ṣèjì kólẹ̀ àmọ́ yàtọ̀ mẹ́ láàrin àsámi wal mustami àsámi wal mustami ẹni tí ọ ń gbọ́ deliberately ti ń gbọ́ àtẹnjọ́ jẹ́ pé alimusitẹ́mì nìyẹn bàbá bùn nà tẹ́mì ya wọ́n ní máàlẹ̀mù yufarrik bayna sáàmì ìwọ́lì mùsítẹ́mì ayé faqad akhta'a ẹni tí ó bá ṣe yàtọ̀ láàrin ẹni tí ń gbọ́ àtẹni tí ọkàn kọjá lọ́wọ́ bọ́ sí létí ọ̀nàgbọ́n náà gbọ́ náà ni kì í ṣe pọ́fẹ́ gbọ́ ọkàn bọ́ létí wọ́n ní ọ̀kan náà àwọn sàábà báyà abúlé masudi wọ́n ti máa ń kọjá lọ tí wọ́n bá ń lu mísíkì yẹn àwọn èròjà akọrin yẹn wọ́n ní yọ́fọ́ di etí ẹ̀ báyìí títí tí ó fi kú ní ládùúgbò bẹ̀ ẹnìkan ò ní gbọ́ sétí rẹ̀ àfi kí ọkàn rẹ̀ ó dọ̀tí wọ́n tó bá dìgbà yẹn ayé àpẹẹrẹ tá a fi mọ̀ pé ilé ayé ò ní pẹ́ parẹ́ mẹ́ òun náà ní kí mísíkì ó ṣe kí ni kọ́ pọ̀ láwùjọ bọ́ bá pè yẹn ń sin jama ó máa gbé fóònù sẹ́yìn báyìí kó tó wọn tó pèkì ẹ̀ ẹ wà mọ́ ìbéèrè sars kí ló wá dé tó gbé nǹkan báyìí sí alóhùn kọ́ àníwọ̀n bá gbé sí ni ẹni tó sì bá gbé sí yìí kò sí tọ́fẹ́ ṣe bó pè wọ́n láwọn ti gbóná ni àmọ́ wọ́n fúnra ara rẹ tó bá gbé sí fúnra rẹ ẹ mọ̀ pé ìwọ lọ fa wàhálà fún rẹ àbọ̀ lọ lè náwó fáwọn olórin kò sí ìyàtọ̀ láàrin olórin ẹ̀sìn o àti olórin fújì o àti hip-hop nǹkan kan náà ni gbogbo ẹ o ẹ má jẹ́ nìkan ó di sí fún yín o ọlọ́run ní ká rẹ ju tóbìnrin bá ń ṣe kíni tóbìnrin bá ń bọ̀ àbí ẹ̀hẹ̀ òun á jáde ilé kéwú ọjà lè lè kí ó olóhùn ayé bí ma ọwá ń lùlù ọwá ń lùlù sóbìnrin ń bàdí ọwá lòun ń gbèsè ga aláàsọ ní kùránì pé bóbìnrin rẹ jú òun lùlù sóbìnrin ń bàdí lẹ́yìn ilé kí ọdún mẹ́rin ni sẹ́sìn ni wọ́n ń gbé ga àwọn ni wọ́n àwa lé wọn ládùúgbò lóru èmi máa ń ṣe lóròrò sẹ́yìn náà ń ṣe èmi kọ́ lọ́wọ́ aláàkọ́bọ̀ ayé wọn padà ń kan di alimarikasi asalafi Kini ni mo pe alimarikasu asalafi wọ́n jẹ́ mi marakisi islam àti gbogbo àwọn ilé kí ó tó kù náà nǹkan ti dàrú mẹ́rin jama tẹ́wọ́n ti ṣàádà báyìí ẹ̀ wọ́n á ṣé ilé ọtí kan àbí hòtẹ́ẹ̀lì kan bẹ lẹ́gbẹ̀ẹ́ bí ni àbí kí ni ń ṣẹlẹ̀ wọ́n ní ah, àwọn àfáà ni wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì kura <laughs> hàn látara music ẹ dákun ẹnìkan ma gbọ́ music ọmọ ṣìnà tọ́ba tí ń music ọmọ wòkúwò torí àwọn oníwọ̀kúwọ̀ ni wọ́n máa ń ṣe ni wọ́n máa ń kọ́ tí music ọmọ àwọn ni wọ́n máa ń kọ́ ni music tọ́ba tí ń music ìfẹ́ ṣìnà ọmọ ṣe yọ́ọ́ máa tà sínú ẹ̀mí àwọn oníṣìnà ni wọ́n ṣe ni wọ́n kọ́ eléyìí ò àfẹnitọ́ fẹ́ máa da irọ́ bo òótọ́ gbogbo àwọn ọmọ wa nínú nǹkan tá a gbé jìnnà sí wọn mísíkì jẹ́ kan bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́sá ìsánú wa gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ wá fi jábọ̀ fọlọ́hún oye nígbà tí màpẹ́lẹ́ ayé ọ̀parẹ́ báyìí bóyá nísìn àbí létà ká gbìyànjú kí a wò dáadáa ètò bá jẹ́ dáadáa ká máa ṣe ètò bá jáburú ká kó ń ká sì bẹ́ẹ̀ lọ́hún fẹ́mi ara wa ẹ̀mí rẹ̀ ò lè darí ẹ̀ ọlọ́run ló lè bọ́ darí ẹ̀ gbogbo àtọ́ bá ti involve nínú tọ́lọ́wọ́n bá fẹ́ máa sọ pé yá mú kọ̀lì bàlì kòlóòb sábẹ̀tì kọ́lì bí aládìní wà yá mú sọ̀rọ̀ bàlì kòlóòb sọ̀rọ̀ fi kọ́lì bí alátọ̀ àti ọlọ́run wọ́lọ́ lèmi yìí bá mi darí ẹ̀sìn ibi tó fẹ́ ibi tí ń darí mi lọ yìí yá ni torí ẹ̀mí fàyínà láà yahulu bẹ́ẹ̀rẹ̀ lẹ́mọ́rì wà kọ́lì bìhì ọlọ́run ní òun fúnra òun máa yí ọkàn síbi tó wá wù òun ní o ọ̀tọ̀ ni tó fẹ́ ṣe ọ̀tọ̀ ni tó ọ̀tọ̀ ni tó wọ láti ṣe ọ̀tọ̀ ni tọ́lọ́wọ́n ó ṣe kíni tí ó mú ọ ṣe ọmọ ṣe nǹkan méjì ọ̀tí ọlọ́run ó sì ń ráyè bọ́kù ń bẹ̀ ó sì fẹ́ bọ́kù ń bẹ̀ ó sì gbà pé ọ̀dà ó sì bá ṣe ó tún bá ó tún padà ó tún bá ó tún padà àbí kó fọkàn yẹn lé ọlọ́run lọ́wọ́ nítorí pé ọlọ́run bá ti ní kíní yọ jìyà ń bẹ̀ wàláhì èèyàn jẹ́ o bọ́lọ́run bá ní kíní yọ ó rí dáadáa ń bẹ̀ èèyàn ó rí dáadáa ń bẹ̀ kọ́lọ́n astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fikhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Komarudin Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu.